ولن يشد الدين أحد إلا غلبه متفق عليه أخذ أبو هريرة رضي الله عنه قال كبان ينسي أن محمد صلى الله عليه وسلم مثل إذا يبيت توبة من سنجاس نكاروني أن يكون معنى من كمل قلنا فيه àti على ملا ń lẹ̀ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ èyí ti ìdánù sọ yóò bọ̀ èyí tí àwọn tí ó kò wá àwọn òṣùn àbìkọ̀kọ́ ìtàwòmí tí wọ́n ń darí fún jẹ́kẹ̀ ní gbogbo ọjọ́ ojúmọ́ gbogbo ọjọ́ friday ní ọ̀lẹ́ látago márùn-ún látago márùn-ún àbọ̀ lórí ìtẹ̀yìn wáyé kẹ̀lẹ́lá ìbáríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn tí ó kó àbìkọ̀kọ́ ìtàwòmí sórí ago wọ̀nyí zero eight one zero three three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 àádá ọpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run fún aṣíwájú wa nẹ́bí wa Muhammad gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ń bá ń tọ ìlànà ànábì sallallahu alaihi wasallam tó fìdí ọjọ́ gbéǹde alqiyama àbẹ̀lọ́run kò fi ìkẹ́yì kó fi kárí gbogbo wọn gbogbo ẹni tí aláǹfààní láti gbọ́ra wa gbọ́lá kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum. ورحمة الله وبركاته نعم إتو الدين يسر نيني ثم دايفاتي ديه yẹni pé tọ́pìkì tí mo ń bá bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mi ní lọ síbẹ̀ ní òní tó èyí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní òní bíbélì ńlá ta'ala òun náà ni ghurbatu din aw ghurbatu islam ọ̀rọ̀ nípa ìjẹ́ àjòjì ẹ̀sìn ọlọ́run lórílẹ̀ ayé ìjẹ́ àjòjì ẹ̀sìn ọlọ́run Islam lórílẹ̀ ayé tábà ń sọ pé ìjẹ́ àjòjì ẹ̀sìn ọlọ́run àmì nídìí kí máa tó ń lọ síbi lọ́gà tó ń jẹ́ gúrúbà nínú èdè lárúbáwá tí mo sì fẹ́ lọ kí ní wọ́n máa fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò òun náà ni kí ni àwọn àfáàìsìn kí ni wọ́n máa ń pe ghurbatu al-islam òun náà ni yíya ihsas bil wahsha òun ni kí èèyàn máa rí ayun ṣọ́mọ tí ń jẹ́ ayun kó máa ṣẹlẹ̀ kí wọ́n máa fílẹ̀ ayun li qillati saliqina <clears throat> torí pé àwọn tí wọ́n rìn ọ̀nà yẹn wọ́n kéré. إحساس لقلة المطبقين kí wọ́n máa fura rí ayun látara pé àwọn tí wọ́n ń lo nǹkan yẹn wọ́n kéré ẹni pé àwọn tí wọ́n ń rìnà ẹ̀sìn òdodo wọ́n kéré àwọn tí wọ́n ń lo ìlànà ẹ̀sìn òdodo yẹn wọ́n kéré min awamiri wa nawahi pé ẹ ṣe léyìí nínú àṣẹ ọlọ́run káwọn tí ń ṣe kó kéré àwọn tí ń tọ́lọ̀ ní ẹ̀gbọ́dọ̀ ṣe léyìí àwọn tí ń jìnà sí kí wọ́n kéré nǹkan tí ń jẹ́ gúrúbà nìyẹn gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé Islam nígbà tí Ànábì sallallahu alayhi wa tí ọlọ́run fi ràn برجدي يعني جهل يعني جهل جهلا ní àsìkò àìmọ̀kan tó sípa àìmọ̀kan yẹn tó kọjá àṣejù tó wọ àìmọ̀kan yẹn níbi tó ṣe pé ohun tó lu gbogbo ayé pa lásìkò yẹn pàtàkì jùlọ ilẹ̀ lárúbáwá àtàwọn ayé òun náà ni àṣírìkù billah ìṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá gbé ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ islam dé ìmọ̀lẹ̀ yìí wá tàn àmọ́ àwọn tí wọ́n rìnà rí ìmọ̀lẹ̀ yìí wọ́n kéré ní àkọ́kọ́ ọjọ́ òun là ń pè ní gòrùbà gòrùbà yìí lágbára ní àsìkò yẹn débi pé gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn tí Ànábì sallallahu gbé dé ní àsìkò gòrùbà wọ́n máa ká ṣíúṣíú torí pé wọ́n kéré ló ń kà á wọ́n sì kéré ní agbára tùbákanáà wọ́n sì kéré ní ìní àṣẹ nínú ìlú tó eléyìí lọ́wọ́ jẹ́ kí àwọn mùsùlùmí kan máa ríra wọn ní ọ̀lẹ ní àjòjì gbọ́dọ̀ láti mọ̀ nǹkan tó ń jẹ́ àjòjì mo tó ṣe wí kò lè ṣe bí onílé ẹ̀rí tó máa ń sọ pé sọ̀rọ̀ pàjòjì ni wọ́n nílùú yìí ìyẹn ni pé kì í ṣe ẹni tó lágbára kìí ṣe ẹni tó lágalẹ̀ kìí ṣe ẹni tó lè fa nǹkankan so nípa ọ̀rọ̀ ẹ̀sìn làwọn sọ yẹn ni pé àwọn èèyàn Ànábì sallallahu alaihi wasallam gbà tó gbé ẹ̀sìn yẹn dé tó gbé ìsìláàmù dé Allahu akbar gúrúbà yìí ó ṣẹlẹ̀ so fala shak kò sí tàbí ṣùgbọ́n tábà ń sọ pé kíyàn máa fi àwọn àpẹẹrẹ tó ń jẹ́ àpẹẹrẹ ẹ̀sìn hàn lásìkò yẹn ṣáàkùn ó le ó ṣòro ẹ̀sìn òsè gbé lójú ẹni tó bá lóun fẹ́ gbé lójú lásìkò yẹn yóò jẹ palaba yà ẹ̀rí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sáwọn Bilal bin Rabah radiyallahu anhu gbogbo àná láti mọ̀tà tó tó ṣẹlẹ̀ sí ìyà tó jẹ látara pé ó fẹ́ ṣẹ̀sìn ọlọ́wọ́n ọba gúrúbà wà lásìkò torí ẹni tó ní tó ń jẹ́ aláṣẹ rẹ̀ òun ò kí ń ṣe mùsùlùmí ọwọ́ rí pé Bilal fẹ́ ṣe Islam ó sì fìyà jẹ́ ìyà oríṣiríṣiríṣiríṣi kò sí tó fa ìyà yẹn lásìkò yẹn gúrúbà ni gúrúbà náà ṣẹlẹ̀ sí Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ń ṣàlàyé ń jọ́ka pé ah gúrúbà ìpín tó lágbára ni ó ní nígbà yẹn olóhùn pàdé Abu Jahal ó ní Abu Jahl ìgbà tó pàdé òun ó gbá òun mú ọ̀nà kí sàfihàn là kò sí kankan fún o ọkàn jẹ níyà náà lérí pé kíni ó ní wọn náà ṣe islam ó ti gba islam àbí ha ó ti àgbá kan ó jẹ níyà ìgbà tó jẹ níyà kan ó tún wá kan ọwọ́ rẹ̀ ọ̀tún ọkàn mẹ́sàn-án mára ọkàn ọwọ́ rẹ̀ òsì ọwọ́ rẹ̀ òsì náà ọkàn mẹ́sàn lára lé ó sì lọ. àgbà táwọn kan wá dénú àwọn sàhábà náà padà wá bá yọ ìṣó yẹn kú mẹ́ torí pé kíni Abdullahi bin Mas'ud ẹnìkan tó rí jáńjálá tó yẹn rí jáńjálá yẹn ni pé kò lára ga kò tó sanra ó kúrú so nírú ìyà yẹn fi jẹ́ nípò tí di pípa àwọn kà gúrúbà oríṣiríṣi nǹkan ló mú wá fún Ànábì tó ń jẹ́ ìnira tó Islam hàn so wàlẹ̀ àjẹmí mọ̀ọ́ìn àìlẹ̀ zalik òun sì lẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn wàlẹ̀ kẹsìrọ̀tọ̀ àìlẹ̀ bídàí wọ́n dọ̀là ìdí ọ̀nà ni wọ́n ń ṣe láwùjọ yìí so anabi sallallahu alayhi wa sallam ó ti wá jẹ́ kó yé wa o anabi ti jẹ́ kó yé wa nínú hadithi tí abu hurairah radiyallahu anhu tó gbà wá ànábì ń sọ fáwọn sọ̀hábà lẹ́yìn ìgbà tí islam ti wá lágalẹ̀ tán allahu akbar ṣe pé ọkọ̀ wà ní àjòjì ìgbà tó wáyà islam wá donílé ó donílé débi pé ń tún wọ ìlú òǹlù lọ́lẹ́ pàṣẹ ńbẹ̀ ní islam ní islam tó jiná ní òdodo islam tó yẹ pé ojúlówó islam allahu akbar tó yẹ pé gbogbo tí ń jẹ́ ìtakùn ọlọ́run gbogbo ẹ̀ sápamọ́ lásìkò yẹn lọ́lọ́wọ́ ń ṣàlàyé pé. هو الذي يعني أعوذ بالله من الشيطان الرجيم الله باني هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله لواني ni mo ṣe islam mú fi hàn láwọn gbajúmọ̀ tó kó gbẹ́ tó ń jẹ́ ẹni tí ó gbà fọ́lọ́run wọn ká ṣoṣoṣoṣo tó fi di ijọ́ tí ànábì sallallahu alaihi wasallam lọ lọ sí hajjatul wada hajjatul wada ànábì àwọn bíi hundred thousand ni àwọn mùsùlùmí tó tẹ̀lé anabi sallallahu alaihi wasallam ni àwọn irú àwọn àsìkò tí islam ti wá lágalẹ̀ yìí lànàbí wọn kọjú sí àwọn sàhábà anabi ni bada al islam ghariban gbogbo ilẹ̀ rántí o péjọ tí islam yìí bẹ̀rẹ̀ àjòjìmọ̀ ni o gbogbo èèyàn ará mọ́kà náà ń wò pé irú èwo tó lélẹ́yìí pé áá ah, ah, irú ẹ̀sìn tó ní Muhammad tó gbédé yìí oníkàmọ́ kíbá oníkàmọ́ ṣe bá ti ń ṣe má kápa zina tí kápa ẹbọ tí àkọ́kọ́ rẹ̀ ti ẹnu kápa ẹbọ tí ànábì wa ń pariwo ìpa ẹbọ tí fún odidi ọdún mẹ́wàá gbáko so bẹ́ẹ̀ sì ni ẹ máa wo ẹ wo ìmọ̀ tí àwọn àwọn àwọn àwọn ẹni yìí ẹ̀yẹn nípa àwọn kìsìrí ìdánwò tó fún ànábì sallallahu alaihi wọ́n gbọ́ ànábì yìí débi pé níta wọn bí ni pé aja'ala al-alihata ilahan wahidan inna hadha la shay'un ijab wọ́n ní àà ṣé n tó ń sọ fún wa ní sìkẹ́ gbogbo àwọn òṣàrẹ́ kẹ̀kẹ́ tá a ní tọ́pọ̀ tó ń kálukú ní ti mọ̀lẹ́bí ń bẹ ti àdúgbò ń bẹ tìlú ń bẹ ẹbọ tó ń kálukú ń dá ń bẹ tapapọ̀ ń bẹ nítorí wọn sọ fún wa ní pé ká pa gbogbo àwọn ẹbọ yẹn tì ká mọ wá sin ọlọ́wọ́ bàkan oṣù wọn ni inna hadha la shay'un ijab á ọ̀rọ̀ rẹ̀ yà wá lẹ́nu ó ṣe wá lè mà ẹ̀wọ̀n kan so kí ni ń sọ pé ọ̀rọ̀ rẹ̀ yìí mọ̀ lẹ́nu pé ah, ọ̀rọ̀ rẹ̀ surprise wa omi pé lè bá wa ṣe mọ́lọ̀ ń sọ yẹn o sọ anábì wa ní njọ́ tí islam bẹ̀rẹ̀ bada ghariban àjòjì lọ bẹ̀rẹ̀ tó ń ya ogun yẹn lẹ́nu anábì ní wàsá yẹ ìwúdù kama bada anábì ní yóò padà tó di bó ṣe bẹ̀rẹ̀ yóò padà di bó ṣe yẹn ni pé bó ṣe ń jájòjì yẹn yẹn tí ó ń kálukú tí ń wọn ni àwọn tí ó takò ń takò àwọn tí ó gbà ń gbà àwọn tí ó dìje ìjà sí ń dèdè ìjà sí àwọn tí ó sọ ló kọ kókọ wọn ń sọ ló kọ kókọ. ànábi ni wọ́n sáyọ ìrúdù kàmá àbàdà ń tún padà bọ̀ wábẹ́ o ń padà bọ̀ wábẹ́ wàlà ṣak ẹni tó bá wá ronú dáadáa tó wòye dáadáa yóò rí pé irú àwọn àsìkò tá à ń lò lọ yìí yàní ya'lam anna nabiyya sallallahu alayhi wa sallam arsalahu so sọ́ọ́dì kò mọ̀ sùdùk olódodo níta gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ so tí wọn bá rí lásìkò yìí náà wà rí pé ah kìíní yìí Allahu akbar nígbà ní ìdààmú ní báyìí tó bá gbọ́ ẹ̀sìn Ọlọ́run ọba yé gbogbo tó bá lè máa ṣẹlẹ̀ gbogbo ìṣesí tó lè máa wà gbogbo irọ́ táwọn yẹn lè máa pa gbogbo ìsọlẹ́nu tí lè máa gbé káàkiri ẹni tí ẹ̀sìn Ọlọ́run bá bá yé yẹ́rọ yóò dá ìtàn padà sípìnlẹ̀ ni Allahu akbar yóò mọ̀ mọ̀ pé àà ah, àtàríkà ah, yóò ìdù nafsa pé àà ah, ìtàn tó ń dá rẹ̀ padà náà nu ẹ wò ó kí ẹ̀sìn ọlọ́run ọba tí ń jẹ́ ẹ̀sìn ọlọ́run kò síta bá ń sọ pé gúrùbàtù dín wàláì kìí ṣe pé n tá ń sọ ni pé gúrùbàtù sunna ìjájòjì ìlànà anábì sallallahu alaihi ni ìlànà tí anábì gbédé tó gbajúmọ̀ Allahu akbar tó gbajúmọ̀ tó ṣe pé gbogbo èèyàn ló mà ní ìlànà yẹn ànábì ni ẹ ṣe rí bẹ́ẹ̀ gbogbo yín ṣe mọ ìtẹ̀ ń ṣe yìí tó ṣe pé tẹ́lẹ̀ mi bá ń ṣe nǹkan míì gan-an ànábì ni ti alẹ́ni náà ti zamanu ànábì ni àtúkọ̀ ń wá báwọn ènìyàn yóò sì sọ́ dẹ́kun fi ẹ̀kẹ́rìbù òpùrọ́ náà láàmà gbà ní òdodo olódodo làwọn olùpùrọ́ ni ó yóò sì máa sọ pé lòdò lòun wọn yóò ká wọnú fi ẹ̀ẹ́n ẹni tó jẹ́ ni fọkànbalẹ̀ àwọn yóò sì máa sọ pé jàǹbá ni ah, àwọn yẹn wá ní kí ló ṣẹlẹ̀ anabi ni idha kasurat yani idha kasurat qurra'uhum wa qallat fuqa'ahum ìgbà tí ìyẹn ó ṣẹlẹ̀ ní pé ìgbà tẹ́ bá ti rí pé ah, àwọn tán kàn máa ń ṣe ẹnu fitifiti àwọn àfa àtàn kàn ń pè láfa pọ̀ àmọ́ àwọn tán gbọ́ ẹ̀sìn yé gangan tí ẹ̀sìn yé wọn tán kiri tó pé tó bá ti gbọ́ ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam yóò ní wọn lára ni ìgbà òun ni ẹ rí i pé àbùsí òun á máa gbalẹ̀ ayé gangan ẹ dákun tí ìbá ṣe pé gúrúbàtù súnà tábà ní súnà dájòjì lórílẹ̀ ayé wàláì irú àwọn àsìkò tí wọ́n máa rí àpẹẹrẹ rẹ̀ nílẹ̀ yìí gúrúbàtù súnà gúrúbàtù islam torí pé al-islam wà súnà wà súnà yẹni ìyẹn islam islam ni súnà súnà ni islam tí kìíní ẹ bá ti ń jájòjì kìí ṣe pé à ń kírun lásán à ń gbàwẹ̀ náà náà àmọ́ tí ó ran àwẹ̀ lọ́wọ́ tí ó fi dòdòdó òun nífẹ̀ẹ́ ní tí ó ran ìrun lọ́wọ́ tí ó fi dòdòdó òun nífẹ̀ẹ́ so súnà yẹn anabi sallallahu alaihi wasallam yóò wá di àjòjì lórílẹ̀ ayé yóò wá di táwọn èèyàn mọ tí wọ́n mọ gbógun tì í tí wọ́n mọ bá a jà anabi ní fatuba lil ghuraba oríire láńlá àwọn afáwọn àwọn ni fatuba lil ghuraba àlìjẹ́nà máa wulẹ̀ máa wọ́rọ́ra àlìjẹ́nà ọmọ ẹsẹ̀ máa wulẹ̀ máa rọra lil ghuraba fáwọn tó bá jí àwọn àjòjì lásìkò yẹn orí àdísì ń bẹnu sahih muslim ní sahih muslim àdísì ọlálàáfíà ni ẹwà rí nínú rìwáyà imamu ahmed nínú musnad imamu ahmed kílẹ̀ ya rasulallah wọ́n di annabi pé mani humul ghuraba àwọn wula àwọn àjòjì tẹ́ ń sọ yẹn annabi ni alladhina yuslihuna ma afsada an-nasu àwọn làwọn tó ṣe pé wọ́n ń ṣàtúnṣe ń táwọn èèyàn bàjẹ́ àwọn tó ti ẹ̀sìn ọlọ́run tó ti bàjẹ́ súnà nẹ́bí tó ti dojú rẹ̀ bólẹ̀ tí wọ́n ti paná tó ti fẹ́ paná rẹ̀ àwọn tó wà ní ẹjẹ́ ká yè ẹjẹ́ ká gbé dìde padà àwọn èèyàn gangan ni ẹ̀rí àwọn èèyàn gangan ẹ̀ tó máa wo tẹ́fì gẹ́ẹ̀tì gúrúbà dínú tí mo ń sọ yìí ẹ̀rí pé àdéhùn gúrúbà náà ní ń káàbọ̀ o tọ́ Umar ibn Khattab òun náà tó sọ̀rọ̀ míì nínú Mustadrak Hakim onítúbẹ́ẹ̀lì lọ́gọ̀rọ̀bà oní oríire àlìjẹ́nà máa yóò máa ṣe máa wulẹ̀ máa rọra ìdùnnú ìdùnnú ayérayé yóò máa jẹ́ tàwọn tó ṣe pé alùkòròbá àwọn tó bá ń jẹ́ àjòjì lórí ẹ̀sìn wọn alladhina yatamassaquna bi kitabillah àwọn làwọn tó kọ́ wọ́n di alukòròánù mú tó ní àwọn aṣetán láti máa lo alukòròánù hina yunkaru nígbà táwọn èèyàn bá ń takò wa ya'maluna bis sunnah hina tutfa àwọn tó kí wọ́n máa fi súnà nẹ́bí sallallahu alaihi wasallam ti sẹ́ nígbà táwọn èèyàn bá ń pa káì ìtí ń jẹ́ gúrúbà nùfà àwọn àjòjì nu ṣé ẹ rí láwùjọ yìí tí mo fi ní pé súnà dájòjì ẹ dápọ̀ ọ̀rọ̀ pé èèyàn ń lò jáàbù ọ̀dà jíjẹ tó ń bọ̀ gbé èèyàn sọ pé ìkúnlẹ̀ mọ́ fún ẹ̀dá ọlọ́run kankan kí ló di kó fẹ́ pààyàn lérí ẹ̀ hm? kí ló di pé a pa ọ́ á lù ọ́ fẹ́ pa torí kí ni ẹ́ tí ìbá ṣe pé sunna nabi sallallahu alaihi wasallam tó di àjèjì tí ẹ̀sìn ọlọ́run tó dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ tí n tán ń pè ní ẹ̀sìn tí kìí ṣẹ̀sìn má tó pé n tán ń pè ní ìtìjú n tán ń pè ní àpọ́nlé kò yé wọn má n tán ń pè ní ọ̀wọ̀ kò yé wọn má. sọ ara àjòjì ẹ̀sìn òun náà ní kẹ́mọ̀ rí àwọn àfa òun sì máa sọ̀rọ̀ Allahu Akbar òun ni mo kàlẹ́ kan kí àfọ́ máa sọ̀rọ̀ wàlákìn yẹni yẹni yẹ kílù sàlìkìn àwọn tí ó mọ rin ojú ọ̀nà yóò sì kéré kọ́lá aláfà ti ń sọ ẹ tó mọ rí ìṣáàtù lè kílẹ̀ tìlù mùtọ̀bìkìn àfáà tí ó tún sọ náà àti lò ó tún di ìṣòro fún un tí a pé ibi tí súnà bá ti jájòjì nílò yìí ni kẹ́sìn ọ̀jájòjì ṣé bá aráfà tó sọ pé ìkúnlẹ̀ ọ̀dá ń lò yìí láwọn àfa tẹ pẹ́yìn náà gbàgbọ́ tẹ́ ń pè láwọn àfa yẹn tí wọ́n ní ìkúnlẹ̀ ọ̀dá pé ẹni tó bá kúnlẹ̀ yóò rojọ́ láyé àti lálùkìyàmọ̀ yóò rojọ́ wájú ọlọ́run àtẹnitọ́ kú fún àtẹnitọ́ kúnlẹ̀ fún un kìí ṣe pé àwọn alùsùnà yìí ni alùsùnà kọ́ ló wí ní ọ̀rọ̀ yẹn ní alùsùnà kọ́ ọ̀dà ẹ wò ẹni yẹn ò ṣe àbí ẹni tó wí ò ṣe kò kúnlẹ̀ kò wí àbí àìmọye àfáàtì ọmọ ní zina ọ̀dà zina ọ̀dà ṣé ẹ̀ ṣe zina kẹwàá ni kẹwàá rẹ̀ nìkan kó ṣe zina nìsín ni ee ike ẹ àfáà kínní ẹ bàtọ́ wa ní zina ọ̀dà náà ṣe zina òun wá máa ń kúnlẹ̀ òkè àwọn kan wá dé àwọn ni kíní yìí àwa mọ̀ lọ́dọ̀ tiwa àwa sì ń lò àwa dẹ̀ rí fún àwọn kí ló fẹ́ dìjà tó wá pé ibi tí ẹ̀sìn ọlọ́run bá ti jọ yẹn lójú ni. àmọ́ ńgbà tí ẹ̀sìn ọlọ́run ti di àjòjì tí súnà nẹ́bùsọ̀ lọ sọ́lẹ̀mù ti di àjòjì lójú àwọn èèyàn so ẹ wo ó wá ń rí gẹ́gẹ́ bí ti ìpìlẹ̀ tá à ń sọ ohun ìpìlẹ̀ tí ń tán ṣe fún ànẹ́bùsọ̀ lọ́ọ̀rẹ̀ sọ́lẹ̀ ẹ wo àṣẹ́bí gúrú bẹ́ẹ̀ sìn ẹ̀gbọ́n ni wọ́n lu anẹ́sọ̀rọ̀ wọ́n lu wọn kan ní eyín torí pé kí ni wọ́n rí i pé nǹkan àjòjì ló gbé wá wá sáàrin wa yìí so hadith kan bẹ subhanallah ìgbà tí mò ń ka ọ̀rọ̀ yẹn eh yóò mọ̀ wípé allahu n nítawọn yẹn máa ń wí gan iná ni mi ní ti débẹ̀ mi ní ti débẹ̀ ìjọba bọ̀ wá báyìí tóbi tí mo ti lọ òun náà ni pé àwọn èèyàn wọn ó dúró láti pé àwọn fẹ́ gbé tí ń jẹ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam tọ́lá lè máa ní wọ́n ti àmọ́ ẹlẹ́sìn ságbógun ti rán ni sí ìran nìkan ni kí ni ó mú un dúró ànẹ́bí sọ̀sọ́lá ni pé bóbìnrin tí ò bá wọ hijabu bí bá ń kírun bí ò wọ khimaru bí ń kírun kò ní nírun bẹnu sí wọn tìrì níbi bẹnu sí wọn nàbí Daud ànẹ́bí la yaqbalu so n tó lọ́mọ ìrun ẹ̀ ń jà ẹ̀ sì lẹ́ ń pè so olóhùn òkúnlẹ̀ ẹ ti rẹ́ni àìmọye àwọn tó ti pé wọ́n ya àwọn tí wọ́n mu igbó kílẹ̀ rí ṣe fún wọn àwọn tó ń mu kókín kílẹ̀ rí ṣe fún wọn àwọn tí wọ́n ń fa rọ́bà tí wọ́n ń fa ṣáláńgá kílẹ̀ rí ṣe fún wọn ìyẹn ọ̀gbọ́n orí ńlú yìí pé wọ́n di pàǹpá pé ilé kan wọ́n di pàǹpá wọ́n ní kí ló dé ń bá ja wọ́n á ní wà nù kóòtù ní tọmọ kóòtù dìmù ní wàláì kí wá rí pé gbogbo àdúgbò ni wá ń lù àbí bàbá kan wá ń lù wọ́n wà lọ lè jù sóko pé ó kó ló sì máa gbé àmọ́ rí ẹni tó fẹ́ ti súnà nẹ́bí sallallahu alaihi wasallam tí ó fẹ́ máa wọ hijabu ọ̀dà oníyìn kúnlẹ̀ mà kíyàn ṣé bá àwọn amú àwọn tí mo gbó sọ́n darí lóhùn ni ṣé bí wọ́n darí lóhùn ẹ̀ṣẹ̀ àwọn tí ẹ pẹ́lẹ́ yìí náà ti àdúrà bò sí wọn nù kí ló dé tẹ̀ rí ọ̀rọ̀ bàbá kàmẹ́lì kẹ́ ló fún pé tẹ́bá tẹ̀ ní bàbá kàmẹ́lì ń ṣe tọ́ ẹ̀yìn àwọn táwọn ń ṣe tọ́ àmìlẹ̀ yìí tọ́ òun gbọ́n tó ń sọnu òun sì lò. sò bẹ́ẹ̀ náà ni títí àwọn àfáà lóríṣiríṣi lóríṣiríṣi tí nǹkan fẹ́ mọ dákọ́ nítorí afẹ́fẹ́ tí mo wà. tòun náà ni pé ṣé wàá rí gbogbo irọ́ yìí kẹmọ parọ́ kẹmọ ya tí ò ṣẹlẹ̀ ẹ̀ wàláhì àwa ti ni ọ̀pọ̀lọpọ̀ tọ̀yìn sọ́nà ni kọ́dà tó dì ní ibi tí ẹ̀sìn ó ṣàyí àwọn èèyàn dé lásìkò yìí ìkan dìde nu wọn ó sì ń kọlù fún ogun Allahu Akbar ológun dé láàyè mo ń tọ́ àìpé ibi tí ìlú ìbá ti ṣe dáadáa ni orú ọkùnrin yóò kó ìjọba ó mú un toró ń pèpè pé gbogbo ẹ̀yin àdàbí ẹ̀ dìde ogóde o ẹ̀yin ẹ̀mọ̀ ẹ̀ka sí ogóde o àwọn kọ̀mọ̀kóńdòrò ogóde o lórí kíni lórí àwọn alùsùn náà ẹ̀rí ó ti gbàgbé ipa àwọn yìí náà ló ti bu bàbá ńlá wọn ń jọ sí fa kì í pọ́dún méjì kọ́dún mẹ́ta fa tó wà tẹ̀ ajẹ́ pẹ́ tẹ̀ láyà ni tó láyà tó le tó le sẹ́gun lóòótọ́ ni wọ́n tó ikú tó bá gbé ọdún tó gbé ọdún nìkan ọmọ ìyàgbẹ́ ara ni ìgbẹ́ lọ yà sára ní kóòtù lọ́wọ́ jáde bọ́ta pé ogúndé ogúndé ogúndé ẹ̀yin fẹ́ jagun ẹ̀yin fẹ́ jagun tó yẹ kí kó ibi gómìnà kan múrú ẹni yìí pé àá ẹ̀dá kò táwọn ní Boko Haram ní ìsìn torí Ọlọ́run ta ni Boko Haram ẹ ọ̀gá rẹ ti sì ràn ọ́ tó ń jẹ iṣẹ́ rẹ̀ ẹ múra sí ẹ bàbá yìí gẹ́gẹ́ bàbá bàbá tẹ̀ ń sọ pé káwá pè ń jà yìí ṣé wọ́n ti bú wọn rí ó bú bàbá wọn ó bú bàbá wọn gbogbo ẹ̀ ló bú ẹ àbí kí wàá tẹ́tẹ́ wọn sọ pé ẹ ike ogóde ogóde o ìwọ náà ìwọ náà bí bàbá bí ẹni tí ń ràn sẹ́sẹ̀ bú bàbá wọn bẹ́ẹ̀ náà ni ìwọ tí wọ́n rán sẹ́nà náà bú bàbá wọn àbí ta ọgbọ́n lù yìí ìwọ iná lọ́wọ́ tó ń kọlù pé ogún báyìí kan wá gbé kan wá bá yín jagun ẹ̀yin lè fẹ́ jagun alùsùn náà kì í bá yàn jagun wàláhì làwọn àdínú yóò sọ̀rọ̀ nù ẹ̀sìn ti wá ìrọ̀rùn ńláńlá ni ìrọ̀rùn làwọn máa ń wá káàkiri anabi sọ̀rọ̀ sọ́lá mi ní pé lẹ́yàtẹ̀tẹ̀ mẹ́nà ó lẹ́kọ́ àdù ẹ mọ̀ sọ pé ẹ fẹ́ jagun ẹ fẹ́ jagun ẹ fẹ́ jagun anabi ni wasalu lọ ẹ̀lẹ́ àìfiyẹtẹ̀ wà sàlẹ́àmà ẹ máa bíìrì wà lálàáfíà ni kẹ́ máa wà kí ni ìṣòro tó a pé ẹ̀mí yẹn bá tẹ́ tí ọkàn yẹn sì tí ọkàn yẹn sì tí ọkàn yẹn sì gbà òdodo irú abiyamọ wo nìyẹn tí pé ọmọ wu ọmọ rẹ lórí pé ìwọ ìjábọ yóò mọ wọ ọmọ rẹ pé kò kúnlẹ̀ yóò wá ní kí wọn lù pa kí wọn lù pa kí wọn lálàṣẹ rẹ kama bá sùn ti pa wàláì kìí ṣe àkọ́kọ́ mo fi ọba tó dá mi tó yẹ pé tí n bá parọ́ níbi tí mo wà yìí kọ́lọ̀ nǹkan lánàá mi láyé àtàlùkìyàmà kìí ṣe àkọ́kọ́ ní tẹ̀ ń ṣerú nǹkan báyìí kìí sàkọ́kọ́ ni kìí sàkọ́kọ́ kódà àti èmi ti dé tó pé la tí wọ́n wọ́n sì máa kí obìnrin mọ́lẹ̀ wọ́n mọ ìyá nítan wọ́n nìkan máa bá a sùn torí pé kíni torí pé ń lo hijabu wọ́n sì gbé lọ́lé ọkùnrin ọlọ́kùnrin ti pa sílẹ̀ ilé àkọ́kọ́ ni nílùú yìí nílùú yìí mo ń sọ o nílùú àwọn kàràkàrà sì bá máa dákọ̀ àwọn àdúgbò yẹn nìsín àmọ́ orí orí orí ibi tí mo wà ni tẹ́ wá ń kó àwọn yàrá yẹn wọ́n sí orí ẹ wá ń parọ́ ẹ wá ń parọ́ ẹ wá ń parọ́ tẹ́ dẹ̀rù ọlọ́run ọba tẹ́ dẹ̀rù jọ tẹ́ dùn wájú ọlọ́run tẹ́ rojọ́ tó kó sì dá yín náà lójú ipò ìrọ́lẹ̀ ń pa ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kú ti járọ wa ó ti járọ wa ó ní ẹni ọlọ́run ọba ní balil insanu ala nafsihi basira ọmọ ènìyàn ríra rẹ̀ walau alqa ma'azira kọ́dà tí bá ń pa irọ́ gbogbo excuse sọ bá mú wa wàláhì ọmọ mọ́nú ẹ̀ náà rẹ̀ pé eh, irọ́ ni ti ń pa yìí o yàgò tí mo ti fẹ́ ṣe yìí o sàmúlò ọba subhanahu wa ta'ala ọba tó yẹ pé yóò yanjú gbogbo nǹkan tó bá yọ gbìndà kẹyàmọ ó dára lójú bẹ́ẹ̀. ipe kódà tí o bu àwọn tó bá dá sí tán dá sí tán dá sí sẹ bá sàbòsí láyé wàláhì azim ó dára lójú pé àtọ ọ̀rọ̀ irú wájú Ọlọ́run ọba bilenta sí Ọlọ́run tiẹ nígbà fún yẹn ní gúrùbàtù dín kìí ṣe nǹkan kékeré wàláhì agbára tó ní agbára ní lára àwọn èèyàn ó ní agbára ó lè mọ́ wọn torí pé kí ni anáàsù qad afsadu àwọn èèyàn ti bàjẹ́ la ilaha afsadu fil àkídà àkídà wọn ti bàjẹ́ àkídà ti bàjẹ́ afsadu fil ìbádà ọ̀rọ̀ ìbádà ti bàjẹ́ afsadu fil akhlaq wọ́n ti ba gbogbo tí ń jẹ́ àkìlákọ̀ wọ́n ti bàjẹ́ wọn ò níwà wọn ò lẹ́sìn wọn ò láti sọ́kàn rẹ̀ so gbogbo àwọn nǹkan yìí iná lọ́yẹ ká kíyèsí ká máa mójútó ẹ dákun ẹ̀wọ́ nú ẹni tí ó pé ẹ̀sìn ọlọ́run ọba súnà nẹ́bí sallallahu alaihi wasallam ní yíyè nífẹ̀ẹ́ tó ṣe yàìmẹ́lù nàbì súnnàtì hìnà tutfa tó pé ń tọ́jú àwọn olójú ni pé súnà nẹ́bí yìí ẹ̀wọ̀ nílùú yìí gan nílùú táwọn pè ní lọ́rùn yìí ní tó pinlẹ̀ ẹ̀bẹ̀ táwọn bàbá yẹn fẹ́ ṣe súnà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́lẹ̀mù ni súnà ni ṣé bí gbogbo alájọ rí gbogbo ẹni tó bá ti pé ọmọ ogójì ọdún lé tẹnu rẹ̀ ti ń gbẹ́nu lé fifty years kò gbọdọ̀ mọ́ mọ̀ nǹkan tí ń sọ yìí bàbá wa ń kékèké àmọ́ gbọ́lákọ́lá nẹ́bí kọ́ bá nẹ́bí lága òsílà kó rẹ bídí aṣẹ ìtọ́ nílẹ̀ kó gbé súnà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́lẹ̀mù ga ẹ̀dá kan àwọn alùsùnà àwọn náà lè wá ń pèpè kẹ́mọ ìjà lógun nìsín ẹ wá ń pèpè ogun pèpè ogun ẹ̀rí nìsín àwọn kóṣìlá àwọn wọ́ọ̀ṣì àwọn mídíà báyìí o wọ́n làwọn mídíà wọ́ọ̀ṣì group làwọn báyìí wọn ò ní wọ́ọ̀ṣì ògbóró eléyìí o kẹ́mọ lè pèpè ogun ogun ló ń pèpè ogun pé kẹ́mọ jagun wàlá alùsùnà gbogbo àyè tá alùsùnà bá wà àwọn yẹn fa wàhálà abadan wàlá iná ni kọ́dà ilé rírí alùsùnà kó rìfúùtì gẹ́sì gọ́ọ̀mẹ̀ntì láíláí lálùsùnà láíláí kán bá ń sàbòsí fún àlùsọ́nà jù bẹ́ẹ̀ lọ kí wàhálà mẹ́sẹ̀lẹ̀ yìí náà ni pé hmm, ẹ gbọ́dọ̀ fa ẹ gbọ́dọ̀ sọ lórí rédíò ẹ gbọ́dọ̀ sọ lórí mídíà ẹ gbọ́dọ̀ sọ ní níbi kankan torí pé kí ni àlùsọ́nà yẹniyẹni yuhibbuna salama àlàáfíà ni wọ́n fẹ́ wọn ò fẹ́ wàhálà kankan wọn ò fẹ́ fìtínà kankan àmọ́ wọ́n sì mọ sẹ̀sìn wọn wọ́n sì mọ lọ lórí ẹ̀sìn wọn wọ́n sì dó lórí òdodo ẹ̀sìn yẹn kí ló dé ṣe bá yín ń di kiri yóò ń lu yìí ṣé ẹ̀rọ ọmọ yín tó di kiri yóò ní kọ́dọ̀ ọmọ àfa ńlá nílùú yìí ń bẹ tó ti di kiri yóò ẹ̀rí nǹkan kan ṣe fún un ẹ̀rí wọn dáwọ́ jọ kẹ́ lù wọ́n ẹ̀rí wọn dáwọ́ jọ kẹ́ lọ bí wọ́n ti lọ́kọ̀ kẹ́ lọ lé mú wọn kó ń bẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ̀ lọ ẹ̀ lọ lé mú wọn nílé ọkọ wọn tó ti lọ lé lọ́kọ̀ wọn pé hé géńbó ni àwọn ọmọ obìnrin yìí wọ́n ń ṣe cultism ewúlẹ́rí ewúlẹ́rí kí lẹ́rí ṣe fún wọn tó wá jẹ́ pé àwọn tó fẹ́ ṣe súnà nẹ́bí sallallahu alaihi tó jẹ́ ìpìnlẹ̀ ìlú pípa fi rí òkè kẹtí ń jẹ́ òkè súnà àárí òkè súfírí ìlú yìí ààrí rí òkè sufi gbogbo ẹni tó bá ń gbé sufi lárugẹ ibo ló fẹ́ fi há lọrin ààrí so òun náà ni pé yàní wọn kàn rọgbọ àwọn tí à ń gbìyànjú láti ṣe fún anabi sallallahu alaihi wasallam anabi ti fúti ó ti aláǹsọ àlọ́sọ̀lá ó ti ó ti yàní àdìsí yìí ó ti jẹ́ kíni fún wa ó ti jẹ́ yàní tarwih tarwih ẹni pé ìfàtẹ́gùn sí ìṣòro yẹn takhfiful alam kó máa fúyẹ́ gbogbo wàhálà tí yẹn bá ń bá pàdé anabi sọ̀rọ̀ sọ́làmù ti ṣe bẹ́ẹ̀ fún wa anabi ní fatuba lil ghuraba adùn ah, ìdùnnú oríire fún gbogbo gbogbo wàhálà tẹ́ bá ń gbé tẹ́ bá ń fà alùsùn náà máa bẹ pẹ̀lú àlàáfíà ni ìdídùn láìka alágbàdo ń jẹ́ mẹ́jọ àti máa pàdé ẹni tó bá fẹ́ pè mí pè mí sórí nọ́mbà mi lẹ́yìn ètò zero eight one zero thirty three fifty one fifty nine zero eight one zero thirty three fifty one fifty four zero nine zero eight one zero three three five one five four nine. سو باذن الله تعالى يعطي مقعدين وجمع الجواب فتاة من الله سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته